Jòhánù kínní orí kẹrin. Olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹni tí ó bá wí pé òun ní ẹ̀mí Ọlọ́run gbọ́. Ẹ kọ́kọ́ wádìí wọn láti mọ ẹni tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ti wọ inú ayé. Ọ̀nà tí a ó fi mọ ẹ̀mí Ọlọ́run nìyí. Gbogbo ẹni tí ó bá jẹ́wọ́ pé Jésù Kristi wá sáyé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara jẹ́ ẹni tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹni tí kò bá jẹ́wọ́ bẹ́ẹ̀ kì í ṣe ti Ọlọ́run alátakò Kristi tí ẹ ti gbọ́ pé ó ń bọ̀ ní irú ẹni bẹ́ẹ̀ ó ti dé inú ayé nísinsìnyí ẹ̀yin ọmọdé ti Ọlọ́run ni yín ẹ ti ṣẹ́gun ẹ̀mí alátakò Kristi nítorí pé ẹni tí ó wà nínú yín tóbi ju ẹni tí ó wà nínú ayé lọ láti inú ayé ni àwọn yìí ti wá nítorí náà wọ́n ń sọ nǹkan ti ayé àwọn aráyé sì ń gbọ́ tiwọn ti Ọlọ́run ni àwa ẹni tí ó bá mọ Ọlọ́run ń gbọ́ tiwa ẹni tí kì bá ṣe ti Ọlọ́run kò ní gbọ́ tiwa ọ̀nà tí a fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí ìtànjẹ yàtọ̀ nìyí olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ẹnìkejì wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá ọ̀dọ̀ Ọlọ́run ni a ti bí ẹnikẹ́ni tí ó bá ní ìfẹ́ ó sì mọ Ọlọ́run ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run nítorí ìfẹ́ ni Ọlọ́run ọ̀nà tí Ọlọ́run fi fi ìfẹ́ tí ó ní sí wa hàn ni pé ó ti rán ààyò ọmọ rẹ̀ wá sáyé kí a lè ní ìgbàlà nípasẹ̀ rẹ̀ ọ̀nà tí a fi mọ ìfẹ́ nìyí kì í ṣe pé àwa ni a fẹ́ràn Ọlọ́run ṣùgbọ́n òun ni ó fẹ́ràn wa tí ó rán ọmọ rẹ̀ wá sáyé láti jẹ́ ọ̀nà ìwẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ wa olùfẹ́ bí Ọlọ́run bá fẹ́ràn wa tó báyìí ó yẹ kí àwa náà fẹ́ràn ọmọnìkejì wa ẹnikẹ́ni kò rí Ọlọ́run rí bí a bá fẹ́ràn ọmọnìkejì wa Ọlọ́run gbé inú wa ìfẹ́ rẹ̀ sì ti di pípé nínú wa a mọ̀ pé à ń gbé inú Ọlọ́run àti pé òun náà ń gbé inú wa nítorí pé ó fún wa ní ẹ̀mí rẹ̀ àwa ti rí i a sì ń jẹ́rìí pé bàbá ti rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà aráyé ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù Ọlọ́run ń gbé inú rẹ̀ òun náà sì ń gbé inú Ọlọ́run a mọ ìfẹ́ tí Ọlọ́run ní sí wa. Si a sì ní ìgbàgbọ́ nínú ìfẹ́ yìí ìfẹ́ ni Ọlọ́run ẹni tí ó bá ń gbé inú ìfẹ́ ń gbé inú Ọlọ́run Ọlọ́run náà sì ń gbé inú rẹ̀ nípa bẹ́ẹ̀ ni ìfẹ́ ṣe di pípé nínú wa kí a lè ní ìgboyà ní ọjọ́ ìdájọ́ pé bí ó ti rí ni àwa náà rí nínú ayé yìí kò sí ẹ̀rù nínú ìfẹ́ ìfẹ́ pípé a máa lé ẹ̀rù jáde nítorí ìjayà ní í mú ẹ̀rù wá. ẹni tí ó bá ń bẹ̀rù kò tí ì di pípé nínú ìfẹ́ a fẹ́ràn rẹ̀ nítorí pé ọlọ́run ni ó kọ́ fẹ́ràn wa bí ẹnikẹ́ni bá wí pé òun fẹ́ràn ọlọ́run tí ó bá kórìíra arákùnrin rẹ̀ èké ni nítorí ẹni tí kò bá fẹ́ràn arákùnrin rẹ̀ tí ó ń fojú rí kò lè fẹ́ràn ọlọ́run tí kò rí àṣẹ tí a rí gbà láti ọ̀dọ̀ jésù kristi ni pé ẹni tí ó bá fẹ́ràn ọlọ́run kí ó fẹ́ràn arákùnrin rẹ̀ pẹ̀lú